نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 حفظه ما فيه إلا الله وعلموا أن الله سبحانه وتعالى أوجد الكون من العدم وجبر وخلق الإنسان من نطفة فقدر ثم ثم السبيل يسر ثم أماته فأقبر ثم إذا شاء أنشرا ومن الواجب على المسلم فقا أن يتفكر في أحوال الأمم السابقة والقرون المادية وقد بنى المداهن وجمعوا الخفاهن وحفوا الأنهار وطيبوا القصور وعمروا الدياديات وربما سنهم ظنوا أنهم في هذه الدنيا مخلدون وما هم عنها براحلين فبينما هم يعيشون متطمئين إذا هم إذ هجم عليهم هذا ملذات ومفرق الجماعات فاخذه هباما رميما ورفاتا هشيما وإذ بمنازلهم خالية وقصورهم خالية وأجزادهم بالية واصواتهم خافتة فأصبحوا لا يرى إلا مساكنهم وقد خلفوا كل شيء وقد خلفوا ولقد خلقوا كل شيء ورمهم ولم يأخذ معه مالا ولا جاها ولا منصبا إلا صاحب ملاف وهو العمل عباد الله إن إن الموت عدم واعد وأبلغ فاجر وقد أوصى اكثار من ذكره لما فيه من دفع الهمر لعمل صالحا فقال رسول الله صلى الله عليه وسلم أكثروا من هذه اللذات ويا من يطلب الدنيا من كل وجه حتى لا يبال فيما وراء ذلك ويا من يريد أن يكون ملكه كملك فرعون ولو, ولو, بقتل النفس التي حرم الله ويا من يريد أن يكون رزقه خلف قارون ولا لبال هم من الحلال هم من الحرام ويا من يصل منصبه ولو بدام العيون الفقراء والمساكين ويا من عد من ويا ابن آدم لقد جاه مليون مثلك طلب الدنيا كما تطلبها وجمعوا الأموال كما تجمعها لكن مع الأسف الشديد أين أبو الله لقوم جاءوا وقدروا وأنا فرعون وملكه وجباروته وأين نمرود وجنوده وأين خار وماله عباد الله المال مال الله والملك ملكه تؤتي من يشاء من عباده قال رسول الله صلى الله عليه وسلم إن الله يؤتي الدنيا لمن يحب ولا لم يحب ولا يؤتي الآخرة إلا ما يحب أتعطف الله عليكم وإكي الله قولي أجنجك الله أما بعد صلى محمد صلى الله عليه وسلم أنا رسول الله نعطى نبي محمد صلى الله عليه وسلم nígbà tí máa ń bá wọn sọ hábà sọ̀rọ̀ àníbi àmàjọ wọn pé ọ̀rọ̀ ọlọ́run ó ti gbogbo ọ̀rọ̀ lọ. tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ àìgbé ọ̀rọ̀ bá mi nínú ọ̀rọ̀ náà má. ìlànà tó fi sọ lọ́run kí o fi ju ẹ̀sìn náà òní kí ẹ sọ lọ́run wọn lọ àná nígbà Muhammad sallallahu alaihi wa sallam. gbogbo bá sọ lọ́run wọn lọ àná ẹnìkan ní ọmọ ènìyàn irú ìjọ ọ̀sìn bẹ́ẹ̀ àní gbà lọ́wọ́ ń tọ̀hún. Ìmúkúnlá Muhammad sallallahu alayhi wa sallam a máa jẹ́ òun hàn pé èyí tó gbẹ́rú gbẹ́rú àwọn alámọ̀rí òun ni àní àdáadáalẹ̀ mẹ́ẹ̀sìn gbogbo bá ti jẹ́ àdáadáalẹ̀ mẹ́ẹ̀sìn àná ní gbogbo pátápátá gbogbo bá ti jẹ́ àrùn olùsọ tó bá ń ṣe olùsọ bọ̀mọ̀ná kọ́nà tó ń gbà wá omi àtẹ̀yìn kò nù náà jùmọ̀ mùsùlùmí ètò jẹ́ kórí kútbà lónìí ó ní kẹfà bí mo ti wá àìlọ ikú ẹ̀ ó tó wà sí fún yà ẹ̀kọ́ fẹ́ gbọ́ wà sí lónìí wá sí sàǹfààní fáwọn èèyàn mọ́ wá sí ẹnu abájú gbọ́ wà sí àwọn tí ojú kí wà sí wọnú ara àyàn ó sì kún ara tí wà lónìí. ẹ̀mí wa lé ó lé lọ. nínú tọ́lọ̀ máa fi ń ṣe wáàsí fún yàn yàtọ̀ sí Al-Qur'ani Karim tó ló wá gbé kalẹ̀ lọ́bí wáàsí òun náà ní kéèyàn ó kú ó wá tó ikú omi ó kó wáàsí fún yàn. àbúkọ sí bẹ́ẹ̀ náà ọgọ́rọ́ ọmọ wọn ò rí wáàsí ikú láwọn ẹnu ní ebi tí kò sí wà sí àwọn èèyàn mọ́ lónìí àwọn èèyàn wọn tún mú òkú tó ti kú wọn bá fẹ́ tún àwọn àwùjọ náà ti di dáadáa wọn lọ sàmì sí mo lóyún ẹwà mo lẹ́bẹ̀ẹ́ wà wọn ti wá lọ tó má dé wọn lọ mú ikú ìjẹ́ wà sí àwọn èèyàn àmọ́ ó yẹ kí kú ó yẹ kó tó ní wà sí fẹ́ẹ́ ní kọ̀ọ̀kan wa kí ló fà á Allahu subhanahu wa ta'ala ayé tá a rí yìí bó ṣe dá tó yìí kò sí tẹ́lẹ̀ ayé iṣẹ́ tá a débẹ̀ tá a fẹ́ kú mọ́ yìí kò sí tẹ́lẹ̀ ọjọ́ kan lọ́nà ní káyé máa bẹ. ayé bí ayé tá a wà ń bẹ̀ yìí ó ní bẹ̀rẹ̀ gbogbo tó bá sì ti ní bẹ̀rẹ̀ láyé tó ní parí kò sí nǹkan ọ̀hún àkóńtì ò bá ní bẹ̀rẹ̀ nìkan ní parí. lọ́jọ́ bí Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀ba ló fi ọlá. òun nìkan ṣoṣo ni òun bẹ̀rẹ̀ pé ìgbà tó bẹ̀rẹ̀ rí kò sí tó bá rí bẹ́ẹ̀ kò lè ọlọ́ọ̀ nìkan ni òun lè ti fún. ayé a ń ìjọ a àwa ni bá yẹ tán nígbà láyé wà. bákan náà wa ta'ala látara àtọ̀ ẹni tó dájú ló wá ìdíkò ti dáná mu sallallahu alaihi wasallam. ẹni tó jẹ pẹrẹgù láyé ní ọmọnìyàn ibi tó ti dáná mu ọlọ́run ọba dára ó dá wa látara àtọ̀ ó sì tòbú ó sì tòbú lágbájá lágbájá gbogbo tí ó kojú láyò lójú báyìí lọ. níjọ́ tá a ti wà nù ìyá wa ló ti tòbú lẹ́yìn òní lágbájá ó ta eré náà ni kò ní bá a olóyìn òtún ẹ̀ ní sẹ́yẹ́ tó nǹkan tí ì bá a wọ́n ti fòmù gbogbo ẹ̀ nígbà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa tá a wà nù ra wa káàtì ju ọmọ oṣù mẹ́rin lọ lọ́lọ́wọ́ bá ti pamọ́ lákùnkan láti náà màláyíkà tó lágbájá tí ń bọ̀ yìí ọba kọ̀ọ̀kan mẹ́rin fún kọ́de bí n tí ó já sí kìí tiẹ̀ láyé bá a kọ́ fún kí ló wọn ń sáré tayà làdí wọ́n ti kọ́ ti kálukú wọ́n ti kọ́ fún náà sì kìí wọ́n ti kọ́ tèmi ó kọ́ tiẹ̀. ẹni tó fi kẹyìn sẹ́ni kẹ́kọ̀ọ́ gbègbè ìgbà tí ó lò láyé ẹ bá kọ́ fún un olóyè tó méjèèjì níta lò láyé àtàzìkì wa wọ́n máa ń tẹ̀lé ra wọn ni. bẹ́ẹ̀ yóò bá lo àsìkì tán pọ̀ fún sanjọ́ náà kò ní fàyè lẹ̀. ẹ ẹ̀ lè fi àsìkì tá a pọ̀ pọ̀ ẹ̀ ẹ̀ lè fi tẹ̀ lọ. ó sì wá lọ kò fi àwọn àsìkì yìí lò dèjú ògbìyàn tí wọ́n lọ́ọ́ lò náà lọ́ọ́ lò pẹ́ tó kú ọ̀ọ́ni níjú bẹ́ẹ̀ lọ ọ̀ọ́sì níta láì má dìbò tán lọ́ọ̀ni tó bá wá rí bẹ́ẹ̀ ẹnìkan ò lè gba tiẹ̀ mọ́ tiẹ̀ inú tó ń tó dá láwùjọ Yorùbá lónìí wọn ń bá sì kì í lọ́rùn bẹ́ẹ̀ bá ti ń fi dáadáa dùn máa gbolé lónìí tí ń kó dáadáa tí ń kanú àwọn ètò ìdìbò lọ́wọ́ ẹ̀ kí òfin láwájá ẹ̀gbọ́n yín lórí ní o ìkànnà lóbi bí bá ti náwó jù lónìí àbí kí ní àwọn nǹkan tí ò kọ́mọ̀ láwùjọ mọ́ lónìí àwọn nǹkan tí ò kọ́mọ̀ tí ìbá ti ń ṣe láwùjọ ẹ̀kí lágbájá o ẹlòmíì lọ́bi sẹ́kọ́ ní èmi kò family àbújò ni kọ́lọ́ ti lọ bu lówó kó mọ lówó lọ́wọ́ ẹ̀rù kí lè lókun lé jọmọ́ dèdè sọ́nà ọba kọ́ kálukú onímọ̀nà Ànábì kò ní fayé ilẹ̀ wọ́n àtẹ́ tẹ̀sẹ̀kìmìlà rí kọ̀ ha. ó dìgbà tó bá parí àásìkí tá a kọ fún kó tó fi ilẹ̀ kó tó fayé ilẹ̀. Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní ẹ̀rí pé bá ti tẹ̀lé kọ̀ọ̀kan bá tó ikú mọ́ wá kí ni bẹ́ẹ̀ ni bí bí bá lè bí bá lè kó fún yẹn bá dé kò ní fún yẹn ní ọgbọ́n nítú ìtẹ́kàn pé ẹ fún ní ìfẹ́jú kẹfẹ́rẹ́ kò ní fún yẹn. bíkú tí wọ́n wáyàn káàkiri táwọn kò wá bẹ́ẹ̀ aásìkì wà lóbi bá wá sí máa ń wá wa aásìkì jẹ ọmọ abẹ́ máa ń lọ. n táwọn lónìí àwọn èèyàn lágbára kó gbá atọ́ lọ́wọ́ bá. jọ̀mọ́ sọ bẹ́ẹ̀ a ní ọdún tó mẹ́rin wọn. lẹ́yìn gbogbo ọ̀nà tí kálukú gbogbo ọ̀nà tí kálukú gbà lọ tí ó fi kú láyé yìí náà ọlọ́túnmá kò wá sí gbogbo ẹni tí ó fa ayé yìí lẹ̀ àti kọ́nà ọ̀bẹ tó ń sáré rẹ̀ kò fẹ́ sí onílé sáré kódà bí àwọn ẹranko wọ́n kó yàn jẹ àwọn ajá tí wọ́n bá gbẹ́ yàn bí kí lòun bá gbẹ́ yàn ẹni tó ń awà sáré fún gbogbo tí wọ́n ń sẹ̀ fún mi wọ́n sáré gbogbo tí wọ́n pa wọn náà ọba pàdé bẹ́ẹ̀ nǹkan pé ìyá yóò gbígbà náà bàjọ́ máa tó bá wá rí bẹ́ẹ̀ ó wà kan tó bá ti làákàyè ẹgbẹ́ pé làákàyè nínú ọmọ ènìyàn òun ní wàá ronú ló wàá wu àwọn tí wọ́n ti wá síwájú wa yóò wu àwọn tí wọ́n wá síwájú wa eré tí kì í sí èèyàn ló wá síwájú wa ọlọ́mọdé akọ́kọ́ mi lò ẹgbẹ́ kẹ́kọ̀ọ́ jù láyé àwọn àlùmọ́ àná Muhammad ni. gbogbo àwọn ẹjọ́ tó kọjá lọ ẹni wọn ọlọ́run tó sọ̀rọ̀ fún wa kálíbà tó bí wọn àwọn tó kọjá lọ ẹni bí wọn ọlọ́run tó sọ̀rọ̀ fún wa kálíbà wọn àwọn èèyàn ń wáyé lónìí gbogbo ọ̀nà àwọn èèyàn kọ́ káwọn èèyàn káwọn èèyàn káwọn èèyàn banújẹ́ tó bá rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n wá bí wọ́n wá bí wọ́n ti ń wá lónìí àwọn kan wà lánàá o gbogbo ọ̀nà la àwọn tó ti gbogbo ọ̀nà tó ti wáyé lánàá àwọn dalẹ́ níjà máa àwọn kan lu alé bíbí wọ́n lu ayé bí ìgbà pé kò sẹ́kẹ́ lé lórí ẹ̀ máa fìlà ọ̀nà lo àbí òlò ẹ̀fẹ́ gbọ́dọ̀ rẹ ló kúrá nìkẹ́rí àti fìlà ọ̀nà àtọ́ láàrẹ̀ ó ń dàmọ́ lónìí tí wọ́n ń dàmọ́ ara rẹ kí lónìí tó ń pa ẹ̀rẹ̀ lẹ́kún nítorí pé ọbẹ̀ ní ẹrẹ́ wọ́n nígbà náà bí ẹ̀kẹ́ ní kíní kan ògùn ẹ̀kẹ́ kíní kan òbàjẹ́ ọ̀rọ̀ burúkú ni bí tẹ́ni kò bàjẹ́ tẹ́ni kò nídà tí wọ́n náà bàjẹ́ tí kọ́ náà ń bàjẹ́ fún rẹ̀. gbogbo làwọn ẹgbẹ́ wọn fi ń lọ owó lónìí kọ́dà bó ṣe pé ẹ̀jẹ̀ èèyàn ó da ìjẹ́ lọ́sẹ̀ ní ipò tí yẹn máa ń débẹ̀ tó lásìkò òun ni kò tó àfihàn jẹ nǹkan báyìí lọ́dún mẹ́rin mẹ́rin àwọn oyè kan bẹ́ nàìjíríà yìí lónìí tó bá ti gbé bẹ́ẹ̀ lọ́ọ̀tì mọ́ dúpọ̀ kúrò bí eléyìí ẹ̀rọ pààyàn fún. kọ́ọ̀lù tọ́lù ti lásìkò kọ́ọ̀lù tọ́lù bẹ́ẹ̀ kọ́ọ̀lù bá lọ́ba kọ́ ti kú mẹ́ta ẹ̀mọ́ sàdúrà fún ọ kọ́ sí ẹ dáadáa bọ́lọ̀ bá lọ lásìkò nì. àwọn ará wọn tó bẹ́ẹ̀ lo pò yìí ó ti lọ́dún mẹ́rin ní ti lọ́dún mẹ́rin ní. ó wá ní ọmọ fi ẹ̀gẹ̀ ìyẹn ní kó fi wẹ̀ àbúrò tán bàtà sì kọ́ fún ó fẹ́ jẹ kára tó kò lẹ́gbẹ́ yẹn kọ́ fi ìjànìjẹ lókè rẹ̀ kò débẹ̀ o tó bá tiẹ̀ débẹ̀ náà kọ́ àsìkò ló bàrà kó dà ní o. bọ́jú tó bá fún ọ pé bọ́ ọlọ́gbọ̀n gbóná náà ní ikú padà bọ́ mbẹ́. ìdáhùn náà fẹ́ kú mbẹ́ ikú ló padà pa. ìdáhùn náà wá dà lónìí àti gbogbo ọlá tó ní. apàṣẹ wà á ẹni tó fẹ́ máa pàṣẹ wà á náà ni àwọn tó pa lánàá dà. kọ́ni bá pàṣẹ wà á lọ́dún jẹ ẹkú jẹ lọ́dún mi kú. àwọn kata táwọn ọ̀nà ṣe fẹ́ pa lónìí àmọ́ ìdàmọ́ lónìí ọlọ́run fẹ́ o ikú tó pa nínú àwọn tó lu ayé ní ayé làwọn eléyìí tọ́lọ̀ bá gbé wá òun mú òun dà lónìí ó tiẹ̀ òun náà irú àdìjẹ́ náà tọ́lọ̀ òun ló kọ́ ń àti kò tó ní àti ìtó ní ọlọ́sàáyẹ́lẹ̀ àwọn ọ̀sọ̀fẹ́ rẹ̀ lónìí òun ló bara rẹ̀ pẹ̀lú iṣẹ́ tó bá ṣe jọ̀nà mùsùlùmí gbogbo ìlànà kọ́ọ̀rù olùwà ròyìn owó rẹ̀ èmi ò bílẹ̀ tó lówó ibi tẹ̀lé ni olùwà ròyìn owó rẹ̀ olówó tá a fún kọ́ọ̀rù àwọn ìlànà fún kò sì bàbá àlá fún un mọ́ lónìí àwọn géńdé géńdé tí wọ́n sọ ogun tí wọ́n tóbi sẹ́wọ́tì àwọn àádọ́rin èèyàn sáàdọ́ta lẹ́sọ̀ ń pè àádọ́rin náà ni àwọn ni wọ́n máa ń kọ́kọ́rọ́ owó ìkọ́kọ́rọ́ bí tí ń kọ́ àwọn dúkìá rẹ̀ sí. jọ̀mọ́ ò ń dàwọ́ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú omi jójú àwọn ọ̀sán ló fi ni ó sàpàdà fàyè lẹ̀ náà ni. tó bá rí bẹ́ẹ̀ jọ̀mọ́ wa ronú kí máa ronú dáadáa ọ̀nà ẹ̀ ń fowó táwọn èèyàn ti owó táwọn èèyàn máa ń pa ẹ̀ pátì. má parapa wẹ́ ẹ èmi èmi aláàlí gan wọ́n lónìí wọ́n ń tò fún mi ṣe bá ti lọ sọ ẹ̀ ń fi pọ̀ níbẹ̀ ni. àwọn tẹ́ka ń bẹ sẹ́kọ̀ọ́ sí ẹ̀dá ọ̀fẹ́ aláàlí ni àwọn ń tò fún mi pọ̀ àmọ́ mà pé aláàlí ọ̀nà tó pọ̀ mọ̀lẹ́bí adama ó kò ju haram lọ. bí ẹ̀dá yìí náà ní haram gbogbo ọ̀nà tó kù ọ̀nà aláàlí ni ẹ̀jẹ̀ ká máa rí gbogbo tí wàá fi ilẹ̀ lónìí gbogbo tí wàá ṣe yóò tán. wọ́n ti dára ní kójọ lẹ́yìn ní iyì wọ́n ti dára ní ní dúkìá wọ́n ti dára ní láyé ní agbára ẹsẹ̀ mẹ́fà náà ni. wọ́n rẹ́ nìkan tó kún ní alágbájá ló fẹ́ kú yìí ó yá òun ló ní gbogbo àdúgbò yìí bí ẹ gbogbo sísì yìí ẹ̀pà mọ́sálásí yìí rẹ̀ ẹ̀pẹ́ gbogbo lóyún ẹ̀fúkú bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó sílé yàrá kan náà wọ́n fọ́ báwọn kan pàpàdé lẹ́yìn owó rẹ̀ pamọ́ fẹ́rẹ́ tì ní. láyé yìí náà ẹlòmíì wa ṣe wàhálà yóò ṣe náà yóò ṣe gbogbo ẹ̀ yóò ṣe bọ́ yóò wá fa ayé ilẹ̀ àwọn ẹ̀kọ́ bàbá gbádùn rẹ̀ gbogbo ń tá a bá kójọ láyé yóò tán. ìkẹyọ̀ kan ló pẹ̀lú alọ́sàárè ìkẹyọ̀ kan ló sọ bẹ́ẹ̀ sọ́dọ̀ mọ́ Ànábì sallallahu alaihi wa sallam ó ní ọmọ níbi Ádámà dáadáa fàyé lẹ̀ nǹkan mẹ́ta ni ó tẹ̀lé wa débi kòtò tó wọ́n sọ wá sí ilé ọjọ́ kan ló kọ́ ilé tó lọ́kàtí kan tó kọ́. Gbogbo dúkìá tẹ ọ ní ó tẹ̀lé ọdẹ bẹ́ẹ̀ kọ́dà àwọn ẹlẹ́dẹ́ mọ́tò tó ní èsì ẹni gbé lọ ẹ má gbé lọ ìlú ọ̀gbẹ́ lọ bọ́ọ̀lù kan gbàlú bí ọ. Àwọn mọ̀lẹ́bí yẹn náà tó nǹkan wọn ṣe wàhálà àwọn ọmọ rẹ̀ pọ̀n tó orí tí wọ́n pa àwọn kan lẹ́kún àwọn ìbẹ̀rẹ̀ bẹ́bẹ̀ àti tẹ́kọ̀ gbóṣe láyé wọ́n lọ́wọ́ mọ̀ ní ìtọ́ ṣe ń jẹ́ ohun wọ́n lọ́mọ tó ní ohun òkú ní kún kíkàgbó mọ̀nà ààrẹ o kọ́ wá wo orí yìí táyẹ ká gbọ́lá fún láyé lónìí táwọn ìdẹ̀lẹ́bí lè fọ́ gbọ́lá fún ní àbílẹ̀ àdìsílá Muhammad sallallahu alayhi ó ní gbogbo mẹ́ta yìí méjì wọn padà ló kù ọlẹ ẹyọ kan ló kù ọgbọ òun ní al irú iṣẹ́ tó bá ṣe ibùsọ̀ yìí ni wọ́n ti ń tẹ̀ gbòòrò ara rẹ̀ kò àwọn mọ̀lẹ́bí ní ẹni kò náà àbí ẹ̀kọ́ wọn ṣe dúkìá tí wọ́n kó jọ lórí ẹgbẹ́ tẹ̀sìn ọ̀ọ́bì dúkìá yìí ò ní tẹ̀lé wọn sàárè àwọn mẹ̀lẹ́bí yóò ní tẹ̀lé wọn sáré ìwọ nìkan náà ló kù òjòlá Muhammad sallallahu alaihi wasallam ànábì ni ẹ̀gbọ́ akpọ̀ọ̀rọ̀ lùdíkiri hadu nazad ànábì sallallahu alaihi wasallam ànábì ni ẹjẹ́ kó pọ̀ ní tẹ̀mí tẹ́ máa lò ẹjẹ́ kó pọ̀ ní tẹ̀mí ayé rí àsìkò tẹ́ máa wọlé ti ikú tó máa ń pa ni ẹjẹ́ kó pọ̀ ní tẹ̀mí ayé yẹn gbogbo ẹni bá máa ń pọ̀ ní ìtẹ̀mí ayé rẹ̀ ní kù pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní máa fi ọ̀nà haramu kò ní máa fi wá owó òun ò ní máa bá nǹkan pé má kó ìyẹn náà má kó ìyẹn náà nǹkan máa kú náà ni èmi wàá ṣe wàhálà afọmájíra rẹ̀ kálukú wa ẹni ká lu ọ̀nà káfí máa lónìí ni o àwọn tí wọ́n wá lánàá dá lọ́nà àwọn ọmọ àwọn dà lónìí wọ́n náà kú náà ni wọ́n lè padà kú kọ́dọ̀ lè wá kó ìjọ tán náà kọ́mọ́ náà kọ́dọ̀ mẹ́. tó ń tó ń lórí lẹ́yìn mùsùlùmí gbọ́dọ̀ wú ọ̀nà halal òun ni wọ́n fi kó dúkìá jọ nítorí pé tí máa ń gba ọ̀nà halálù tí ní kó dúkìá jọ ọlọ́run náà fún ládá níbi tó tẹ̀ láti ọlọ́run ọba ni. ọlọ́run bọ̀ fún sàbẹ̀jú o wà máa rọ tó kàdé ìjọ náà lórí nínú àbí وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم جماعة هو كي كنت فني تواس يوم كنت سواك بمك وقرأت أفا إليه ما أقول لي كنت تشبه لكن التعريف أتنك من قبل النبي صلى الله عليه وسلم إن gbé ká máa rántí ẹja mọ̀ rántí sàárè ìlú ní ha kan. ẹgbẹ́ ọgbà àtàwọn ọmọ ìṣẹ́ mi wọ́n fi òkú jọkẹ́jọ́ kan alẹ́mùsọ̀rọ̀ láwọn oníbàbá ti kẹ̀ǹdà wọn níbi gbẹ́mí ti láwọn. àwọn mọ̀lẹ́kà wa di pé wọ́n bá bẹ̀rẹ̀ pé ìlọ́wọ́ rẹ̀ kò tó síbẹ̀. ilé ooru òun lè sàárè ó sì lè jẹ́ lé ac fọ́bọ̀nìyàn ilé kílọ́dẹ́ kó jẹ́ fún wọn iye tí o fẹ́ kó jẹ́ fún wọn wọ́n lọ́sọ̀ sáré wá wo ìgbà tó lọ lọ sáré bójú kọ tó tó bá rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àti dada o ọlọ́wọ́ bá o kárí yòókù bẹ́ẹ̀ ti rí òní ọlọ́wọ́ kárí kú ìtọ́nà ọba sì wá tọ́nà ọba kà fún gbogbo bá jẹ́ ní ọlọ́run òun lọ́mọ kà fún nítorí ọba kà fún ẹni bá jẹ́ ní ọlọ́run òun lọ́ kà fún olúwa kẹsẹ̀ tó púpọ̀ kálẹ̀ ní ọ àmọ́ tó bá bẹ ní ọlọ́run ayé lọ kà fún ẹgbẹ́ lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam anábẹ́rẹ́ làwọn káyà náà ti tún ní yà fáàdì ìgbà lọ́hì yẹ̀lẹ́ ha bẹ̀rùbọ̀ anábẹ́rẹ́ lọ́wọ́ sọ́nà anábẹ́rẹ́ ká ní ayé tó bá tó kàn wá jọ tó tó tó yẹ ẹ̀ẹ́ ẹ̀fọn nǹkan bó ti ìgò dèdè yẹ kan lòdì ẹ̀fọn ọlọ́run kàyékù ní ẹ̀láfọ gbogbo ẹ̀fọn náà gbogbo ẹ̀fọn náà ló lé mi ẹ̀ka tí a ní ọlọ́run ti àkàyékù tó tóbi ẹ̀fọn àmì nítorí bí ìṣòro tó bá pé tó tó lè gbé ìyẹ́ kan inú ìyẹ́ ọlọ́run kàyékù ni ọlọ́run ọba ò ní kéré ó kò ní kéré náà kò ní kó ní kàwé káfíìrì àmọ́ kó النبي صلى الله عليه وسلم يقول إن الله يعطي الدنيا لمن يحب ولمن لم يحب tẹ́ráyé yìí tó tó náà lò kápọ́ ni àtẹ̀ntẹ́ mẹ́tẹ́ àtẹ̀tẹ́ mẹ́tẹ́ ló máa ń fún láyé wọlé kí ló mọ́ láàyò sí àkúrọ́ ìlànà máa yọ̀ ṣe. àmọ́ ẹ̀sìn olúwa òní fẹ́ni kan ní ẹ̀sìn àti ẹ̀sìn ló ẹ̀ka ẹ̀sìn òun ló ẹ̀ka kàkókò nítorí pé òun bàbá jẹun sàárè ẹ̀sìn yìí náà ni torí lè ẹ̀yìn ká ka ẹ̀sìn tán olúwa sọ pé kó lè lọ sí ẹnu dára ní kọ́tù mọ́ọ̀tù gbogbo ẹ̀mí pátápátá òun ló kọ̀kú yòó kò wá sí dàtọ̀ lè lò láyé ọ̀fà yìí lẹ̀ kò sí bẹ́ẹ̀ mìíràn ti lè láyé ọ̀fà yìí lẹ̀ nígbà olúwa tó ìgbà náà lọ àyìnbó ń bẹ náà làǹfààní fún wa àyìnbó ẹjọ́ ká kú ni òun làǹfààní fún wa ó jẹ́ gbogbo gbogbo à lámà ṣe dáadáa iṣẹ́ dáadáa wa ó pọ̀ àmọ́ tá a bá mọ́gbà tí kú dé náà ọ̀sẹ̀ lọ́wọ́ kù bí abẹ́rẹ́ wa lónìí àwọn àsìkò tí òun fi sí rárá ń kọ́ ẹ jẹ́ ká máa ṣe dáadáa ní gbogbo ìgbà fún wa ní yá ayọ́ lẹ́dínlẹ́ àmàlà ittaqullaha wa kunu ma'a sadiqin ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ náà bá ẹ̀tẹ́ ní mẹ́rin olúwa ni ẹgbẹ̀rún omi ọlọ́run bá o wọ́n kúrò máa sọ́ọ̀dì pè bẹ́ẹ̀ bá fẹ́ ṣe oríire láyé tàbí pèyàmà àwọn tán bá gbé yàn rìn ni wọ́n bá rìn wọ́n bá rìn rí àwọn tó ń bá rìn tẹ́tọ̀ lọ àwọn ẹni àwọn súnà òun lè máa bá rìn lè máa bá rìn kẹ́ẹ̀lì bá rí súnà nítorí ikú ní ọjọ́ kan náà ní òde olúwa náà ẹ̀ṣtà alfa súnmọ́ alfẹ́yìn ìbàdáhà wàlá bùdàmì wọ́n tẹ̀sí tẹ̀síìrì ìlàlùpàbù ẹwà báyìí nígbà tó bá fẹ́ tẹ̀yà ni olúwa náà ẹ̀ṣtà alfa wọ́n bẹ́ẹ̀ kó fàkì wọ́n náà ẹ̀ṣtà alfa ó bá fẹ́ pàkíyèsí rẹ̀ náà ni ó ní wọ́n náà ẹ̀ṣtà alfa kò sí bẹ́ẹ̀ sí ní pẹ́láyé tó ọ padà kú náà ni ó tọ́lá tó sàálùfà tó bá tẹ̀lé àlọ́ ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ọdún kan láyé one thousand years ẹnìkan ló ń lé yín. ọ̀rọ̀ pé ó fẹ́ pọ́jú ni wọ́n lọ ìṣàlùfà bó bá lọ ẹgbẹ̀rún ọdún kan láyé one thousand years tó lọ láyé. fún ma àlùfẹ́ inú bàdà. ọ̀rọ̀ ọ̀gbìn àmọ̀tò fún ọ ti jẹ́ nǹkan ọlọ́gbìn ó lọ́wọ́ lò. eighty thousand. ولا بد من يوم يسير الى القبر ọjọ́ kan وقنا كن kàn á ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا